Umaru wa bi pé allah nufuridu kari rizqan ṣé ká ṣètò owó fún ọ tó máa gbà sẹ́mi pé wọ́n fi hàn jẹ́ gọ́fúnà wọ́n gbọ́dọ̀ yàwó sọ́tọ̀ fún lẹ́yìn owó oṣù kan yóò tún láwọn kankan tí ó tún jẹ́ tó àwọn aláwánsìsì àwọn ìjọ máa fi gbàlejò àwọn kankan wọ́n wá bí bẹ́ẹ̀ ah Saidi ní owó kí ló fẹ́ fún mi fa inna atọ́yìí min bayt al-mal yazidu an hajati ah, ìjọba islam ti lọ àlè irú ẹ̀ mọ́tàlì kí á mọ̀ lọ́wọ́ ìdí sẹ́lẹ̀ tó ní asábìkúnà sábìkúnà wòláyé kalimukarabun tó wíyẹn bó ti rí nu o ọlọ́run láwọn tó kọjá ti kọjá àwọn ni wọ́n súnmọ́ àwọn ọlọ́run báwọn àwọn asábẹ́ wọn wí bẹ́ẹ̀ o umaru jẹ́ àlífà lásìkò ẹ̀ ọ ṣètò pé islam ti ní owó òun ọ̀fẹ́ kọ́ sẹ́kẹ̀ nìkan lérí ilẹ̀ ọlọ́run láyé tí ó máa jẹ́ mùsùlùmí tí ò ní gbowó oṣù ǹjẹ́ bó ni wọ́n mọ̀rù ṣe ọwọ́ ni ẹ mi ló kọ àwọn sàhábà wọ́n wá list tó kọ àwọn sàhábà sọ́nà méjì àwọn àgbà sàbẹ àwọn sàbẹ kéékèèké ó list ọkùnrin ó list ọwọ́ ni ọ̀ya ẹ bá ń kọ gbogbo olú islam ẹ bá gbogbo wọn wọ́n wá list gbogbo mùsùlùmí ayé débi pé mùsùlùmí lóṣù ti mọ̀ pé wọ́n gba owó kọjá mùsùlùmí ni o ọlọ́run lọ́mọ yìí olùsílẹ̀ yìí tẹ́bi ń pa tíyà ń jẹ orí gbogbo wa o àṣìṣe ni ti ń rí oúnjẹ mẹ́ta jẹ lójúmọ́ àwọn èèyàn ń bẹ́nu lù yìí jíjẹ ọ̀rọ̀rùn mímu ọ̀rọ̀rùn ẹ̀ẹ́rẹ́ bàtà tí wọ́n wọ̀ lọ lọ́wọ́ ó tún ìjọba sì ń wòran wọn wọ́n sì ń fìyà jẹ wọ́n a sì ń rẹ́ nìkan tí ń ní pílẹ́ẹ̀nì mẹ́wàá ọmọdún tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tí ń bá ń lọ bì kan rànkúnmí kan lòun àtẹnitọ́ bá tẹ̀lé ọjọ́ gùn gbogbo owó mùsùlùmí sì ń ṣe kí ni ìwà ń pè fún mùsùlùmí ayé sẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ àwọn là ń pìtàn wọn yìí o á pìtàn tìyín náà o níjọ wọn ń ṣe táwọn ọmọdún ṣe tí wọn ń ṣe yìí wọn ò mọ̀ pé ọmọ aráyé ń fi omi góòlù kọ́kọ́ àwọn ẹlẹ́ wọn ń ṣe tí wọn lọ ní wọn wá fomi góòlù kọ́kọ́ yẹn kọ̀ wá parẹ́ mọ́tàlìkì àmọ́ ọlọ́run ó fi dé omi kí láàfin kọ́ tí ẹ má retí parí yín o ẹ má retí pé wọn ò ní kọ́ńpa yín o ó yẹ kẹ́ ẹ ronú pé èmi lè ń ṣèjọba lọ́wọ́ yìí kí lọ́mọ aráyé ọ̀kọ́ńpa mi etí ó ṣe ni wọ́n ṣe kí ni òun la kọ́lẹ̀ tá n ka yìí ti Saheed nù láfi lè yìí nísìn kọ́mọ̀lù wa bi Saheed pé ṣé ká ṣètò owó fún ọ Saheed ní aha owó kílẹ̀ tó fún mi owó tẹ̀ ń ti fún mi tẹ̀ tẹ́lẹ̀ ọkọjá bùkátà mi owó tí wọ́n fún gbogbo mùsùlùmí tẹ̀ ń fún òun náà ni o gbogbo mùsùlùmí ní gbowó láyé Umar wọ́n wá bi Saheed pé afẹ́ lọ fi ọ gọ́fúnà nílùú hims ṣé ká owó oṣù fún ọtọ́ ọmọ ẹgbà ó ní a owó kílẹ̀ tó fẹ́ fún mi owó tẹ̀ ń fún mi tẹ̀ tẹ́lẹ̀ yezidu anhajati owó òun pọ̀ kọjá bùkátà mi ṣe àwọn eléyìí lè sọ bẹ́ẹ̀ àfi kárí kí wọ́n máa nara wọn lọ́pàá láwùsì tẹ́ bá wà díbi ẹni tí nara wọn lọ́pàá owó wà ń bẹ̀. kí wọ́n ní wọ́n fi ọ́ joyè kọ́ wá sọ pé aha ẹnìkan náà lè mírí tí wọ́n ló ṣe irú ẹ̀rí ńlò yìí Buhari náà ni wọn nígbà wọn fún lówó kan ó ní ah, ah owó yìí ti pọ̀jù lówó oṣù mi iye báyìí ni ẹjẹ máa mú bẹ mórí gbọ́ mórí kà síbẹ̀ náà ni irú eléyìí wọn ìwà táwọn ẹni eré wúlò ń wù kọ́lọ̀ wọn ajé ó lè máa bá lọ bẹ́ẹ̀ kọ́lọ̀ wọn ajé rú rẹ̀ ọ̀pọ̀ nínú ẹ̀yìn tẹ̀ ń nǹkan bàjẹ́ sí pé gbogbo owó àpòyín àpòyín àpòyín subhanallah wọ́n ní àfihàn jẹ gọ́fúnà máa lọ lọ ṣé ká wá ṣètò owó fún ọ ó lówó tí ń gbà tẹ́tẹ́lẹ̀ kọjá bùkátà mi lọ Said ibn Amir alijumahi lọ́ba palẹ̀rù ẹ̀ mọ́ àtìyàwó àtọmọ lọ́ba dìlú hims ọkàn wọn rúbalẹ̀ pípẹ́ a ah, bẹ́ẹ̀ ọba tẹ ẹ̀rọ yẹn kọ́ lọ jẹ gọ́fúnà níbì kan tá a bá ná Said lọ kò ní kò ní babẹ̀ jẹ́ Said sì ń bá sẹ́ lọ bọ́lọ̀ ní ti ní ọmọ sísẹ́ rẹ̀ bọ́ba dijọ́ kan làwọn kan bá wá sí Madina wọ́n bá ní himsu ni wọ́n ti wá Umaru bá ní à òun gbọ́ bá wà wá himsu wá Madina wọ́n níbẹ̀ ni Umaru ní àlọ́kùnrin wá fún mi wọ́n bá pè wọ́n dé Saidi ti wà ní himsu ti pẹ́ tọ́ka Umaru balẹ̀ bẹ́ẹ̀ kò jẹ́ balẹ̀ jẹ́ ní. Saidi àwọn ará himsu bá déwájú Umaru Umaru bá ní bóun ní lé bó o ní gbá bó o làwọn wọn fún Umaru gbogbo àbọ̀ mùsùlùmí ibi mùsùlùmí ti rí inú Umaru dúró farabalẹ̀ gbọ́ Umaru wá ní tọ̀ bẹ́ẹ̀ tí wàá wà yìí nísìn àti ha owó oṣù yín yóò ti dọ́dọ̀ yín ṣùgbọ́n owó oṣù yìí tá à ń hàn náà kò ní kọ́ lòsì mọ̀ sí láàrin yín ẹ o oko lòsì ìlú yín fún mi ká fowó ràn wọ́n lọ́wọ́ ẹ fún mi lóko àwọn lòsì tó ń lu yín ká wá sẹ́ǹdì owó sí wọn ká fi tún ràn wọ́n ní. Ni Allahu akbar wọ́n bá mú tada, àti tàdá wọ́n mú pépà wọ́n máa kọ́kọ́ àwọn olùsí àwọn akọ nọ́mbà wán kẹ́nẹ́ kan ọmọ kẹ́nẹ́ kan nọ́mbà tù kẹ́nẹ́ nígbà wọ́n kọ nọ́mbà tírì wọ́n bá kọ Sa'id ibnu Amir alijumahi a wọ́n bá gbé wẹlé ọmọdé lọ́wọ́ ọmọdé wà kà a lágbájá Sa'id wo lẹ́ ń wí wọ́n ní amiru náà gọ́fìnà wa ọmọdé ní amiru kún fàkìrì gọ́fúnà yìí olòṣì ni wọ́n níbẹ̀ ni nú àwọn àgbo olòṣì ìlú lọ́wọ́ nílùú táwa yìí tíyẹn bá jẹ chairman local government níjọ́ kan látàárọ̀ tí ó bá fi dalé yóò dolówó ó jẹ làárọ̀ ó sì kó ń bẹ lálẹ́ odidi gọ́fúnà wọ́n wá ní wọ́n kọ́ kó lòsì òun ló wá gba olòsì nọ́mbà tírì àwọn sábẹ́rẹ́ o wòláyìí ka àbáyé àwọn bàbá ti wá rèé àwọn tó ṣẹ̀ wálẹ̀ rèé ìwọ mùsùlùmí tó wá ń kú lọ nítorí owó ta ló fi tiẹ̀ jọ sọ jọ àwọn eléyìí báyìí ọ̀jọ́ mọ̀rùbùnú làkàtọ́ tí ń ha gbogbo owó fáwọn mùsùlùmí ọ wàá jọ Sa'id ibn Amir al-Jumahi tó jẹ gọfúnà tí a wá ní wọn list ó kó lòsì tó wá wà láàrin àwọn Umaru wa béèrè pé ah, ah, abẹ́ mi ti ẹ̀ ń sọ ni gbogbo owó stéètì ọwọ́ ẹ̀ ní ń dé sí gbogbo sàká ọwọ́ ẹ̀ ní ń dé sí ah, wọ́n ní bẹ́ẹ̀ ni níta fi mọ̀ pé lòsì ni pé wọ́n ṣe jọ́ márùn-ún ọ̀sẹ̀ kan lé rẹ̀ tí wọ́n ní dáná tá a ní rèé fi kọjá de tá a ní kílódé tí wọ́n láwọn òróró táwọn fi ránjẹ ẹni wọ́n kówó stéètì fún ọwọ́ abẹ́rẹ́ ọlọ́run kò lè mú kọ́bọ̀ ń bẹ̀ ránjẹ wọ́n kó gbogbo sàká fún gbogbo owó ọmọ òrukàn gbogbo owó sàká gbogbo àwọn ghanai mọ̀mọ́gání mọ̀ọ́gùn tí wọ́n kó látọ̀gùn ọ̀dọ́ ẹ̀ gbogbo ẹ̀ wà kọ̀ wá lè mú kọ́ wá bẹ̀rù débi pé kò lè mú nǹkan kan ebi ọ̀yà yàpá fún náà ni. ọ̀dà wọn lójú pé táwọn bá sanwó sápò ìjọba wọn ò pin ni ní òjò wọn sanwó fún ìjọba mọ́ ẹlòmíì olóhùn ní settlement rate ah mo ní lọ san olóhùn ní san sheikh mo ní kí ló dé ah, ó ní wọn ń pin ní sọ́dọ̀ olójú ọlọdà olójú nítorí bọdá àwọn náà ń bẹ́ẹ̀ tí máa sọ báwọn ti ń pin. innama taakuluna fi butunikum an-nara iná lè ń jẹ sínú yín o tẹ́ ẹ bá padà ń bẹ̀ fasa taslawna sa'ira ẹ tọ̀nà ọlọ́run o. àmì wòlówó fún yín tẹ́ ẹ bá mọ̀ àwọn ẹni eré tó yẹ kẹ́ kọ́ sí wọn rèé ọ̀rọ̀ yìí ká pírẹsidẹ́ǹtì la ta ni pírẹsidẹ́ǹtì ńgbà náà ọ̀rọ̀ kala ah, ah. bóun sayidi ṣe wá sí báyìí ọ̀dà n ti ń ṣe ni pé kò jẹ haram tó bá ti náwó tiẹ̀ tán kò fẹ́ mú kọ́bọ̀ nowó mùsùlùmí a wà á bùn lówó tá a bá kúkú gbowó fún tá a ti pè ń tiẹ̀ ọ̀rọ̀ kan Umaru wa ni kí n bá wọn di alfu dinar one thousand dinar tá a bá fọ́ọ̀lù ẹ̀ lónìí yóò máa lọ bí one billion àbí kò jù bẹ́ẹ̀ lọ bí one billion dollars àbí kò jù bẹ́ẹ̀ lọ. wọ́n wá dì í wọ́n á diwó sínú àpòǹgbà náà ni àwọn tí gbé ẹrú wá gbé ó dilé ta ni jama kí umaru tó ṣe yẹn nígbà tí umaru gbọ́ pé saidi nínú àwọn olùsìlọ́wọ́ ó bú sẹ́kún lẹ́ẹ̀kan náà ni ìwà ń sun ẹkún Umar nínú ẹni tọ́lọ̀ ń bọ̀ nínú gbọ̀n tó tóbi báyìí ni irun gbọ̀n wà báyìí wà tóbi ó sunkún débi pé gbogbo orúngbọ̀n rẹ̀ yẹn nǹkan mi tó tó tó pé ọlọ́run irú kí ló ń ṣe yìí ṣé kìí ṣe pé òun ló ń wá ti tóun fìyà jẹ tọ́wọ́ bẹ̀rù ọlọ́run débi pé ìyàwó tó jẹ ọ bẹ̀rù ọlọ́run débi pé ìyàwó ń ṣe kí ni ìyà ń jẹ ìbẹ̀rù ọlọ́run lọ bẹ̀rù débẹ̀ ọgbà pé ntayọ bá fi mú nǹkan Ọlọ́run ayé náà máa lọ ni kó wọn wá jẹ kọ́bọ̀ kó wá dijọ́ àlìkíyàmá kí wọn máa yọ wọn wọ kí wọn wá ní kílódé kí wọn lòun náwó lu òun náwó mùsùlùmí òun àyà kúlé bi ni Umaru sunkún Umaru wa ni wọn lọ gbé owó ní fún àwọn tí wọn ń gbé owó lọ bí wọn ti ń gbé owó ní lọ tí wọn ń gbé lọ tí wọn ń gbé lọ owó yẹn wo pé wọn ruwó lọ wọn ò diwájú lé e amir gọfúnà wọn bá kalẹ̀kùn wọn bá já owó sílẹ̀ nígbà wọn já owó sílẹ̀ wọn bá pè Saidi pé a salamu aleykum ọlọ́run Saidi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ní kéwì wọn bá ní Umaru lọ́rùn wá sí ọ adọ́dọ̀ Umaru ọba bí wá báyìí afèsì báyìí ó béèrè ó kọ akọkọ báyìí ṣùgbọ́n ìrìsọ́ọ̀tì ẹ̀ ni pé ó ní ká gbé sẹ́ẹ̀rí ọgbọ́n ọkàn ní inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi subhanallah subhanallah inna lillahi raji'un inna lillahi raji'un ìmọ̀ ń pariwo bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ tó gbọ́n lórí ti ń pariwo bẹ́ẹ̀ ìyàwó bá ní a ah, sí ò sí amata amirul mu'minin ẹ̀bí ọdún gbọ́ subhanallah inna lillahi wa inna ilayhi raji'un subhanallah bẹ́ẹ̀ ni ti owó nsọ́n báyìí bẹ́ẹ̀ ni ti bẹ́ẹ̀ ni ti ìyàwó sẹ́yìn jáde pé a ah, amata amir ṣe umaru kú ni eléyìí mú mi ní kú ni a sayidi ni bal a'zamu min dhalika ìtọ́ ṣẹlẹ̀ yìí kọjá kí umaru kú ìtọ́ ṣẹlẹ̀ yìí ó kọjá kí umaru kú ìyàwó tó wá bí pé awsiba al-muslimuna fi waqa sáwọn mùsùlùmí lógun wọn rún wọn lọ́hùn ni ṣé mùsùlùmí lọ sógun gbogbo wọn wá rún wọn lógun ó ní bal àdọ́mu mi dáàlì kà ń tọ́ ṣẹlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ìyàwó wa ní ya Said wàmà àdọ́mu mi dáàlì kà kí ló ju kí Umaru ó kú lọ kí ló wá ju kí wọn nu mùsùlùmí lógun lọ Said ní a dakhalati alayya dunya litufsida akhirati wahalati lifitnatu fi bayti ó ní dakhalati alayya dunya ayé wọlé tọ̀ mí wá litufsida akhirati ó fẹ́ bali kiyama mi jẹ́ wahalati li fitnatu fi bayti fitina wá jókòó sínú ilé mi ẹ dákun kí ló pè láyé tó ń bọ̀ ló jẹ́ so nǹkan wá fitina ló ń sọ̀kalẹ̀ sínú ilé ń sẹ́wọ́n náà lẹ́ ń wá kí sẹ́ẹ̀rí wa ulaika abai fajini bimithlihim àwọn baba tó bí wa rè o ẹ̀já kọ́ sí wọn ìyàwó rẹ̀ ẹ pèsè ìwò kí ìyàwó fọ jama ìyàwó ní takallas minha yọ̀ǹda rẹ̀ kó mbẹ́ wá bó ti yọ rẹ̀ kó mbẹ́ ìwọ náà wá bó rẹ̀ kó mbẹ́ ìyàwó náà sì rí tiẹ̀ gbowó kalẹ̀ báyìí ebi sì jọ ń pa wọ́n ni ìrẹ́ obìnrin obìnrin mi lọ sọkọ ẹ̀ lólè obìnrin mi lọ sọkọ ẹ̀ di fún wa náà yóò ma bu ní pẹ́gbẹ́ rẹ̀ ń gun mọ́tò ṣé àwọn ẹgbẹ́ rẹ̀ tẹ́jọ́ kàwé ṣé bí wọ́n wà lọ́wọ́ yìí ṣé báwọn ẹgbẹ́ ni wọ́n ń gbé ká lọ́wọ́ lọ sí ọwọ́ ara rẹ̀ gbogbo ẹ̀ ló ṣe tí ò yọrí ọjọ́ wa bó ti yẹ yọra rẹ̀ ayé rẹ̀ ti bàjẹ́ nù sọ ma bàyá àwọn ọmọ tèmi jẹ́ o wọ́n fi jẹ́ kó bá àwọn ọmọ mi o ọ̀rọ̀ bẹ́ẹ̀ jojúmọ́ lọ sọkọ mi dìdàkudà lọkọ mi náà fi nasẹ̀ síta pé tọ́ àwa bá ti ṣe òun náà bá di babaláwo omi di four one nine omi dole ìyàwó lọ sọ ẹlòmíì dìdàkudà àwọn ìyàwó rere tó yẹ kẹ́ kọ́ sí wọn à ń bọ̀ wá sọ̀rọ̀ ru àwọn eléyìí náà ìyàwó ní takhalas minha yọrẹ kó nu fìtí náà ọkọ bíi pé awàtò ìnani àléyà sọ ọdún náà mi lọ́wọ́ bíi ti yọra mi kò mẹ́ ìyàwó níbẹ̀ ni wọ́n ràn lọ́wọ́ onítọ́ba wa ràn mí lọ́wọ́ sórí owó tí wọ́n gbé wá nù ó mọ̀ lónìí ó bùn mi wá wọlé lọ àwọn àpò kéékèèké tá a lè diwó sí lọ kó wá àwọn àpò kéékèèké táwa pin owó nì sí lọ kó wá bá a bá ti wá kó dé ìwọ náà ni ọbọ bẹ kó pé o sì dá gbogbo olòṣìlú yìí ọ̀dá wọn mọ̀ àwọn aláìní ìlú ọ̀dá wọn mọ̀ àwọn obìnrin tí wọ́n jókòó ọ̀dá wọn mọ̀ àwọn ọmọ òrukàn ọ̀dá wọn mọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀ fún wọn mọ́jọ sẹ́kùn kankan. ìyàwó mọ̀ síbẹ̀ ìyàwó bọ́ síbi owó yìí ó dì sínú àpò ó di ó di ó di ó ọ̀pọ̀ ó di lálẹ́ wọ́n lọ kanlẹ̀kùn àwọn ọmọ òrukàn yóò gbé tiwọn fún wọn àwọn opó yóò gbé tiwọn fún wọn àwọn alábarapá àwọn abarùn yóò gbé tiwọn fún wọn àwọn obìnrin tí ọlọ́kọ mọ́ yóò fún wọn tiwọn ìyàwó wa ha gbogbo ẹ̀kọ́ wa sẹ́kùn kankan tí wọ́n lè ṣerú ẹ̀ eléyìí bú obìnrin míì ọmọ sẹ́tọ́kọ́ ń ṣe òun náà ní tuma bá kó ní oògùn tí yé darí òun náà tuma pa àwọn aláwàpẹ́ ẹ̀dá kan bá wa ṣàdúrà iṣẹ́ táwọn ọkọ̀ wa ń ṣe kọ́lọ́ máa sọ wọn iṣẹ́ wo ni ń ṣe ṣẹṣẹ́ eré ni ń ṣe tó ní kọ́lọ́ wọn sọ ẹ sì ń la salatu ń pè yín ní òde àwọn aláfa ẹ̀ ń donate owó owó haram ẹ̀ jẹ́ àwọn sálàfo èèyàn jẹ́ sálàfi níbi jíjẹ ni èèyàn jẹ́ sálàfi lọ́nà tí ó gbà wówó èèyàn jẹ́ sálàfi níbi mímu kí là ń pè ní sálàfi yóò ṣe bí àwọn aṣíwájú níbi jíjẹ rẹ̀ yóò ṣe bí àwọn ẹni síwájú níbi mímu rẹ̀ yóò ṣe bí àwọn ẹni síwájú níbi ọ̀nà tí ó gbà wá àsìkí èyí tí mo sọ ń dúró síbẹ̀ àwọn sálàf kò sí ní táwọn gbà láyé wọ́n gbà pẹ̀lú gbogbo àmánà ni bí umaru ti jẹ́ lórí gbogbo mùsùlùmí yẹn tó fi saheed ibn amir alijuma yìí tó fi sí lu ìlú wa ló fi sí hims umaru wa bẹ̀rẹ̀ sí ṣe tọ́ káàkiri kọ̀mọ́dọ́lá madina lọ́ba dé lọ hims nígbà tó dé lọ hims ó sọ̀kalẹ̀ wọ́n mú lọ lé ọmọọṣẹ́ Amir tó jẹ́ gọ́fúnà nígbà wọ́n mú Umaru débẹ̀ àwọn aráàlú wa ń kún wípé Amirul Muminin alọ́rọ̀ lórí gọ́fúnà wa o a ní kọ́mplé lórí gọ́fúnà wa Amir a ní kọ́mplé ah, wọ́n sá ń kún Umaru wa ni ọ̀ya kí ń fẹ́ gan ẹ̀ ṣàlàyé wọ́n la fẹ́ rí yín ni a ní complain lady saidi tẹ́ ẹ fi ṣe gómìnà fún wa yìí ọ̀rọ̀ wà lórí ẹ̀dá fẹ́ sọ umaru ní ẹ̀mí òun bàjẹ́ pé ọlọ́run ọkùnrin yìí èèyàn rí mùsùlùmọ́sì kí ló wá ṣe tí gbogbo aráàlú wá ń ṣe kí ni tí wọ́n fẹ́ complain lórí ẹ̀ báyìí kí wọ́n wá fẹ́ sọ báyìí ó ní wàhálà báwọn ó lóun wá ń ṣàdúrà pé ọlọ́run mọ́jọ́rọ̀ saidi ò yí mi lọ́wọ́ toríjọ́ ọmọ yẹn ní gómìnà ẹni rí ni sórí wọn ọ̀sán pápín o pé ọba ti yàn síbi kan òun retí àbọ̀ kò sípò kan tí wọ́n yẹ̀yẹ̀ sí ń lu ta wàyí tí wọ́n nígbàgbọ́ lérí ẹ̀ afẹnukọ ó ti wà kó tó dérí ipò pé àyàn ọ ìwọlá yẹn ìwọlá fàkalẹ̀ nǹkan báyìí ń tẹ̀mí nǹkan báyìí ń lágbájá wọ́n tún sáyìn ìwé lérí àbòsí àwọn ẹni rere wọ́n yẹ̀yẹ̀ sí gómìnà wọn ò gbàdí tọ́ọ̀mù òun gan tí wọ́n fún kò gbá aráàlú ní pé fún wọ́n tún wá ní wọ́n ní complain lórí ẹ̀ ọkàn ọ̀gá tó ṣe kí ni. mọ̀rọ̀ wa ń tọ́ báyìí lọ́la Saidi wọ́n fẹ́ complain rẹ̀ ó jòkó gbogbo aráàlú náà wá jòkó wá gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ bọ̀ńkẹ́lẹ́kọ́ gbogbo ayé ni ọmọ rí lẹ́ẹ̀kan náà. Umaru wá jòkó Said ibn Amir al-Jumahi tó jẹ́ gọ́fúnà rẹ̀ nílùú hims òun náà jòkó aráàlú náà wà lọ bí omi Umaru wa ni tọ̀ mo fẹ́ gbọ́ àwọn ẹ̀ṣẹ̀ tí gómìnà mi ń ṣẹ̀ mo fẹ́ gbọ́ ẹ kà á kọ́ gbọ́ Saidi bí wọn bá ti ń fẹ̀sùn kàn ó sì máa dáhùn tí wọn bá ti lọ ṣe báyìí tó fi ṣe ó ṣe kí ni àwọn Umaru kọjá àwàdà o bí Saidi bá sì ṣe àwọn Umaru lè dá sẹ̀ríà fún o wọ́n ti mú. kesi gómìnà wa bá Umaru rí ní Mínà tí Umaru sebi tọ̀ ṣebí wọ́n ti ń senu wá dọ̀bálẹ̀ sí àyín ọ̀ya ẹ̀nà ẹ̀nà ẹ̀nàmà wọn wọ́n nàmà Umaru wa obilala rẹ̀ ngba àwọn nàmà tán láyé gómìnà ìwọ náà bọ bi, bi bá kọ́ bilala torí ni bí wọ́n ti ń bá wí wọ́n gbà pé wọ́n ń bọ okùn ọlọ́run lọ́rùn òun kóun fi láti jẹ náà sayidi wa joko aráàlú joko umaru mbẹ́nkálẹ̀ umaru wa ni tọ́ ma tashikuna min amirikum ẹ̀yin ara hims kí lẹ sọ pé se o kí lẹ ló ṣe ẹnìkan jade jáde ó àti sèmítìnì nǹkan mẹ́rin ni ń ṣetí ọ̀dà nǹkan mẹ́rin ní gómìnà wa ń ṣetí ọ̀dà ọlọ́kọ̀ọ́kọ́ ń bẹ̀ láyà kàrújú ilé iná hàtà yàtà àlẹ́ nìhàr kò ní jáde wá kó wá jòkó sáyè títí ń ṣe gómìnà àbí tọ̀sán bá ń tó bọ̀ báyìí yóò tó jáde wá. ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ nù o wọ́n ní kí tètè jáde wá àfi bọ́ yọ̀sán bá ń sikini tí bá ń tó bọ̀ ẹ̀ṣẹ̀ tó fi sára àlú nù ibi tí gómìnà mi wà àlè débẹ̀ ibi tá a sọ pé a tún gbọdọ̀ sọ páàrí omi ò mu tí yóò sùn lọ lọ́fíìsì àbí òsì bẹ́ẹ̀ lẹ́yìn ni ọ̀kan mu tí ń yọ ni ó sì ṣubú bí ṣe mítìnì ó ti yó ó jókòó mítìnì wá ṣubú wọn á gbé wọlé gómìnà tẹ́nìkan ò sì gbọ́dọ̀ àwọn aráàlú wa pariwo pé wa wá inú wá ni pé kèé tètè jáde wá láàárọ̀ àfìgbà tí ọ̀sán bá ń ṣe Umaru wa kọjú sí Saheed ó ní yá Saheed má èsì wo lọ fẹ́ fọ̀ sí ti wọ́n wù wa dákẹ́. wá dorí kodò bí a ti ṣẹ́jú sókè ojú ẹ̀ pọ́n ọwọ́ ni wàláhi wàláhi inni kuntu akra'u an akula dhalika amma wa innahu la budda minhu wa innahu la budda minhu ó ní mo fọlọ́n kò wù mí kí n sọ jáde ṣùgbọ́n nísìnyí mi ò ní choice mọ́ kò sí ní tẹ́lẹ̀ lójú pé kí n sọ náà lọ. ó ní tọ́fà ni pé fa innahu laysa ahali khadim bí mo ti wà yìí mo níyàwó mo sì bímọ mo ti wá jẹ́ gọ́fúnà tó ìyàwó mi ọlọ́mọdọ̀ ó lè mi ní ìwà jí làárọ̀ ìwà kó àgbàdo sínú odó ìwà gun tí n bá wá gun tó bá ṣe dáadáa ìwà nàṣá díẹ̀ yọ gbẹ èmi ní ìwà dáná tí ìwà ṣe búrẹ́dì tíyàwó mi àtàwọn ọmọ mi àtẹ̀mí tá a jẹ láàárọ̀ mi ìbá ti wà á dáná fún fámìlì mi tán mi ò lè jáde wá rọrọ mùsùlùmí ẹ̀yin lo dírẹ́fà kò níye ọmọ ọ̀dọ́ nu lé yín ò níye ẹ tún ṣàbòsí fún wa ọlọ́run bí yín o Said ibn Amir al-Jumahi kò ní ọmọ ọ̀dọ́ gómìnà ni. iwa nfọwa fọwọ́ ń fi agbado rẹ̀ gún àgbàdo ìwà ń fi ọwọ́ rẹ̀ kó náà gi ìwà fi ń dáná fún ìyàwó àtọmọ àtòwú tí ó ni ṣé gómìnà ṣé irú gómìnà wù a bá pèrò àwọn eléyìí njọ́ alikiyama kí wọ́n máa níbo ni wà gbogbo ó ní tí n bá wá parí búrẹ́dì tán tí mo gbé oúnjẹ fáwọn aráàlú tán ń sàlọ̀ láyé ṣẹ̀ṣẹ̀ wá jáde wá sórí àga àga gọ́fúnà ń ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ṣe gọ́fúnàṣìpù mi. wọ́n rú ni ṣe gbọ́ wọ́n làwọn gbọ́ umaru ní kílẹ̀sẹ̀ rẹ̀ kejì kílẹ̀sẹ̀ rẹ̀ kejì wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní innahu la yujibu ahadan bil layl tó bá ti lè wọlé tó palẹ̀kùndé tó rú bá fi lè rú tẹ ẹ bá pé kò ní dáhùn mọ́ sẹ́wọ̀n pé túmọ̀ ẹ ni pé tọ̀sán tòru ní ẹ lọ kalẹ̀kùn wọ́n ti gbà pé o ti jẹ gómìnà ọ̀yá gbogbo ẹ̀ ìwọ náà ni wọ́n ti gbà pé o ti di gómìnà náà gbogbo ń tábà ṣe ìwọ náà ni a sì gbọ́dọ̀ máa rí ọ ní gbogbo umaru tún wá kọjú sí Saheed ní yá Saheed má tẹkùlù fi kí ló fẹ́ sọ sí yẹn náà Saheed tún dákẹ́ ó ní gbogbo ọ̀rọ̀ tẹ̀mí bí mi yìí kì í ṣe tí mo fẹ́ máa sọ níta gbangba àmọ́ bí ìbá wà wíjàre ń jẹ̀bi Umar sórí bí mo ti léwu kí n máa ṣe gómìnà tó àárín èmi àtọ́lọ́wọ̀n gbọ́dọ̀ dàrú o ọ̀sán mo filẹ̀ fún wọn òru mo fi fèsì ọlọ́run ìtumọ̀ ní pé wá ti wọlé tán ńlọ ṣe ìbáàdà lóru ni kìyàmù lélì ńlọ ṣe lóru kọ́ra ńlọ ká ṣé wọ́n bẹ́ẹ̀ ṣebí torí pọ̀ jẹ́ kọmíṣánná kan lásán ló mutí kìsí lọ ń lọ bí apalọ káàkiri lọ ń lọ kí ni wọn máa lọ nẹkúlọ̀bù lọ ń lọ káàkiri lọ ń ṣe òwòkú wọn bẹ́ẹ̀ ṣé wọn á pe àwọn èèyàn gidi ní àlùkí àmọ́ ìwọ náà jáde ó yẹ kọ́rọ̀ ló ti máa kílẹ̀ àti kò ní ìdí ká sọ ọ̀rọ̀ rẹ fún ọ ọ̀rọ̀ rẹ yọ àbíkọ̀ yẹ kọ́ máa kílẹ̀ àwáyé yẹ kọ́ máa kílẹ̀ àti ọ gómìnà náà là ń pa àwọn eléyìí gómìnà là ń pè wọn náà oyè làwọn eléyìí jẹ èyí ni wọn náà jẹ ẹ àwọn eléyìí darí àwọn èèyàn wọn náà ń darí èèyàn náà ni ibo lẹ bó lẹ ti àjọra yín ibi táwọn eléyìí ń lọ yanjú ibi tí wọn náà ń lọ yanjú kò síbi tó dàrú àfi kọ́ lọ o ọ lọ sí táwọ́bà sọ̀ ń gbọ́ mi ọ lọ sí táwọ́bà ò ní máa bá lọ́wọ́ bá bá lọ́wọ́ òtí máa bá kú bẹ́ẹ̀ kò ní ní rìsọ́ọ̀tì rí fún ọ ọ̀rọ̀ di mélòó tí wọ́n kà wọ́n rò wá ní sẹ́ gbọ́ aráàlú làwọn wọn akọjú sọkùnrin ti ń ka pítọ̀ ìkẹta ńkọ́ ó níbẹ̀ ni ó lọ tó tún ṣe ìkẹta tí màá ṣe ni pé bí ojúmọ́ ni màá wájú kó o àti rojọ́ pínpẹ́lẹ̀ kan sì dá wa lóhùn lóru bí ojúmọ́ yòókù yìí dá wa lóhùn ṣùgbọ́n ìjọ kan bẹ láàrin oṣù kò ní wá rárá táwọn kan á tà أجو خوانيري عمر واني يا سعيد ما تقول في ذلك سعيدي كيلو بس أزيونا سعيدي يا أمير المؤمنين أبو بريزيدنت وا ليس لي خادم وليس عندي ثياب غير التي عليا آه، آه. فأن أغسلها في الشهر مرة وأنتظرها حتى تجف ثم أخرج إليهم في آخر النهار فلامير موتي جوكو مواي wọn lọmọ ọdọ bíyàwó mi ò ti ní bẹ́ẹ̀ lèmi náà ní gọfúnà ní lójọ ń wọn fẹ̀sùn kàn ń dáhùn kúérì ó lèmi ọlọmọ ọdọ tẹ́wọ̀n mi náà ti lọ́mọ ọ̀dọ̀ sọ wá rí bí mo ti jókòó yìí aṣọ kan tí mo ní náà mọ̀ wọ̀ yìí aṣọ mi ò pé méjì aṣọ kan tí mo wọ̀ yìí náà aṣọ kan tí mo ní aṣọ mi ò pé méjì yìí máa wá fọ̀ lẹ́ẹ̀kan lóṣù tí n bá wá fọ̀ ọ́ ìwà lọ́sọ̀ ìyàwó mi mára ń wá jòkó ńkọ́nà kan tásọ tèmi náà gbẹ ìgbà tó bá tó wá gbẹ sí ìgbà òun ní tó wàtà sí torí ní wàtà òun o gómìnà aṣọ kan sàlẹ̀ irú àwọn eléyìí mọ́ àwọn sálàfúrẹ́ o àwọn sàábẹ̀rẹ̀ o àwọn sàhábàrẹ̀ o bọ́lọ̀ ń bá nírọ̀ di Allahu anhum wọ́n lẹ́tọ̀ àbí wọ́n lẹ́tọ̀ ẹ̀ sàlẹ̀ sẹ́rí eléyìí aṣọ kan gọ́fúnà ẹ̀ jọ àwọn eléyìí o ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó sì yẹ kẹ́ ẹ jọ wọ́n. Ni ẹ̀yin aráàlú ẹ pè wọ́n kí wọ́n máa wọ́dún tá à ń sọ yìí wọ́n fi sànú yín nínú tí ó fà á tí àwọn olórí òfin da nílùú yìí wọ́n jìnnà sọ̀rọ̀ ọlọ́run ìyọba jẹ́ mùsùlùmí ni wọn ó yẹ káwọn afọ lọ́jọ́ tó wọn lọ́ọ́ bá sọ̀rọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ gbogbo àwọn ó sì nídìí wáàsí àwọn sẹ́nìtì wọ́n nídìí wáàsí àwọn sẹ́nìtọ́sì wọ́n nídìí wáàsí àwọn rẹ́pù wọ́n nídìí wáàsí àwọn pírẹ́sidẹ̀ntì nídìí wáàsí ọ̀rọ̀ ọlọ́run wọn máa gbọ́ tí wọ́n fi máa dáa torí pé bìdíkìrì la ìtẹ́tìmọ̀ inú kùlù tí ọba ti sọ̀rọ̀ ọlọ́run gbèsè àwọn àwọn èèyàn yọ dàrú ni mélòó lẹ́sùn dà ẹ̀sùn wa kú mélòó ọmọdé wa ni tọ̀ arákùnrin kí lẹ́sùn rẹ̀ kẹrin kí lẹ́sùn kẹrin tó ṣe wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀sùn kẹrin tó ṣe ni pé ńgbà míì tọ́ba jòkó tí ń ṣe gómìnà lọ́wọ́ báyìí tá a sáwọ́ àwọn àjọ táwọn ọjọ́ táwọn ọjọ́ ọjọ́ yóò kàn dákú lọ gbọ́n gandan á pé pé pé pé pé kò ní kò ní dáhùn kò ní gbọ́ ẹ̀sùn kẹrin nu ẹ̀wọ̀n tí wọ́n rí lẹ́sùn ṣé báyọ̀ gan ọba bí nǹkan bá ń ṣe wọ́n tọ́jú ẹ̀ ni. tí kọmísánná kan bá fi lè ṣubú iye tá a nà àbí mo kúrọ́ ni àwọn eléyọ̀ náwó wọ́n tún rí lẹ́sùn ibi tí Islam tó fàyè lẹ̀ dé fáwọn èèyàn Umar wa bí péyà Saheed ẹ̀sùn kẹrin rèé kí lè sì rẹ lórí ẹ̀ ó ní yá amir al-muminin ìdí ń ṣe mí tí fi jòkó báyìí tí ìdákú lọ gbẹrẹgẹdẹ gbáà ó lóun ni pé níjọ́ mo wà lóko kèfèrí tí mo wà ní maka tí mo jẹ́ kèfèrí níjọ́ náà ojú mi ni wọ́n mú Khubayb ibn Adi ojú mi ni wọ́n mú lọ sí mẹ́ntikọ́tù Tan'im ojú mi ni wọ́n wá dé mọ́bi igi báyìí tí wọ́n ṣẹlẹ̀ gbélébùú ojú mi ni wọ́n mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi ń rẹ̀ la èmi náà wọ́ báyìí olójú mi lọ́wọ́ náwó sókè tí ń pè allahumma asim adada wakutuluhum badada wala tughadiri minihum ahada oní tí n bá wá rántí ijọ́ náà ìwà wo pé yé ya laytani nasartuhu kí ló kọlù mí njọ́ tí ìlera ràn lọ́wọ́ ìwà rántí pé njọ́ náà wọ́n fẹ́rí jì mí báyìí ìwà dákulọ̀ gbọ́dọ̀gbọ́dọ̀ ìdí ń fa nù ń dákulẹ̀ kọ̀ọ̀kan. ó ní ìyà jẹ mùsùlùmí jọ náà kèé di mùsùlùmí jọ o nígbà wàá di mùsùlùmí tán ni wàá rántí pé òun ọ̀ràn lọ́wọ́ níjọ yẹn òun àwọn wò pé sọ́dọ̀ òun ó tiẹ̀ fìdí jìun báyìí lẹ́yìn náà èpè tó sẹ́ yìí tóun sì wà ń bẹ̀ níjọ náà sípè yìí ò ní mú un náà báyìí. tó àwọn ẹni rí ẹ dákun ṣèṣì tó fọ̀hún sọ̀rọ̀ wà lórí ẹ̀ mọ́ṣá se umaru lè sì mọ́ kí ni umaru sọ umaru ní alhamdulilah alẹ́dí lamuyọ̀ká yìí bọ̀ dọ́ni ebihi ẹ ọlọ́run mo mà dúpẹ́ fún ọ bí mo ti rò pé bàá saidi kò sì disappoint mi ẹ wo kwérì tẹ́ ń fáwọn ẹni síwájú kwérì wo lẹ́yìn ń gbà sẹ́wọ̀n pé kí láà pọ̀ kọ̀yí dánsẹ̀ fún Saheed yìí náà irú kwérì wo lẹ́yìn gbà ẹ̀yin tẹ́ wà lóyìn tí wá irú kwérì wo lẹ́yìn Umaru ọmọ wa lọ nígbà tí Umaru wa fẹ́ kú ní Hims tó wá fẹ́ dágbére tí ó kú ní Hims níjọ́ náà ó tún wá wọ́n ti sọ fún un pé fún jò ni o. Ni o kò mú kọ́bọ̀ ńbẹ nígbà wọn sì ń bi lọ́wọ́ tí ń sọ̀rọ̀ yìí ń pò wọn lọ́mọ ọ̀dọ̀ ìyàwó òun ò ní òun lòún dáná tí sì ń pé wàláyé wọn ò fẹ́ sọ ọ̀rọ̀ lórí tó ń fi sọ wọn ò fẹ́ sọ wọn lò tún wá múru owó ojú òní ta lè pè níbi one billion náírà wọn àbí dọ́là sí ni ó tún wá gbé fún Saheed ìyàwó ẹ̀ wá ń bẹ̀ ìyàwó kan wò wọn báyìí ìyàwó ní alihamudulilayi alẹ́bi agnẹ́nà ani khidmatik wọ́n la dúpẹ́ fọlọ́n tí o jẹ́jẹ́ pé o mọ̀rù yìí la ń sìn ìtumọ̀ ẹni pé kálá ń bá ń sìn ọ́ ló fún wa ló bá ọ gbà kó o sẹ́ wa ni ìtumọ̀ ẹni pé o kò ń tà ń sẹ́ àṣẹ nítorí owó rẹ torí ta la fi ń sẹ́ sọ́wọ́n ìyàwó lójú bọ́kọ ti bóò lọmọ tí irú wọn bí ó rí bẹ́ẹ̀ yìí ti rí yìí náà tíyàwó yín rí lẹ́ẹ̀fín bíbí kúbi lọ́mọ bẹ́ẹ̀ yìí bá bímọ tó bá tún so lórí wa bẹ́ẹ̀ ti ẹ̀ sọ wá dídàkudà ìpalẹ̀mọ́ yín náà sì ní kẹ́ ẹ kó ń bẹ́ẹ̀ káwọn ọmọ yín ó bọ́ síbẹ̀ gbogbo ètò tọ́ bẹ́tálíkà ní òfin débẹ̀lẹ̀ ń ṣe ẹ̀yin nu ọlọ́run ẹ̀yin nu ọlọ́run bọ́kọ ti rí lórí bíyàwó ti rí rè báwọn eléyìí bá bímọ bí ó ti ṣe kí bẹ́ẹ̀ yìí ti rí lẹ́rìí báwọn ìyàwó yìí ti rí wọn rí wọn ẹ̀yin náà tún fẹ́ bímọ ẹ ti lọ́kọ́ ọmọ yóò tún sọ̀gálẹ́ di wa ọlọ́run yóò tó bẹ́ẹ̀ kò sì ní tò bẹ́ẹ̀ bá rí bí àwọn tá à ń sọ yìí kò ní rọrùn o àfi kẹ́ ẹ rí báyìí láyé yín ó fi da làlìkẹ́ àmọ́ yín ló tún fi rọrùn làṣẹ ń pè yín lọ́bẹ̀ à ń pè yín lọ́bẹ̀ ni ẹ lọ́ọ́ fi sínú àwọn sílábọ̀sì yín minister of education irú àwọn eléyẹ lọ́ọ́ kọ sínú sílábọ̀sì bẹ́ẹ̀ fẹlẹ́ yìí sílábọ̀sì wàhálà táwọn anáná là ń rìn yìí sẹ́yìn ọmọ kéré yìí sílábọ̀sì ọmọ ọmọ kairé yìí níléèwé ẹ̀rọ ọlọ́run níbà bẹ́ẹ̀ bá kọ́ ọmọ mẹ́wàá ń rí eléyìí márùn-ún ó gbọ́ yóò lò ó tó fi jásí pé àwọn sílábọ̀sì wa náà tá a fi ń kọ́ àwọn ọmọ jáde táwọn ọmọ fi ń lọ sàwọn yunifásitì tí lọ sí kóòtù sílábọ̀sì ń gan ya kíyèsí ẹ̀yin àfa ẹ̀ bá wọn dá sí sílábọ̀sì ẹ̀yin àfa ó yẹ kẹ́ dá sọ̀rọ̀ sílábọ̀sì skul àwọn lítírẹ́tsọ̀ wọn àwọn ìwé ìtàn tí wọ́n kọ́ kẹ́ parọ́ ẹ̀ pẹ̀lú irú eléyìí a ní bùkátà sílẹ̀ ìta bá fẹ́ káyọ̀ ṣe kínní káyọ̀ dá kí ló rọrùn. nígbà tí ìyàwó sọ bẹ́ẹ̀ tán ọkọ wa sọ fún pé kí ló fẹ́ inú ohun tí wọ́n kó kalẹ̀ yìí kí ló nídìí ń bẹ̀ owó wọn kó wá yìí kí ló nídìí ìyàwó ní òun ò nídìí kankan tóun kàn nídìí ni pé ká lọ́mọdọ̀ kan tí ọmọ làwọn méjèèjì lọ́wọ́ nulẹ̀ bùkátà àwọn òjò bá ń lọ ká lọ́mọdọ̀ kan tí ọmọ làwọn méjèèjì lọ́wọ́ nulẹ̀ bùkátà àwọn òjò bá ń lọ àti lóúnjẹ ńlẹ́ lónìí kára ń jẹ tájẹ títí ọ̀la ọ̀tán ọkọ níbo ni kásẹ̀ yòókù níbo bá ti rí o ṣe ìyàwó níbo bá ti rí kò ṣe ah. ọkọ wa ni ó sì fún mi mọ̀nà lórí ẹ̀ ìyàwó ní jẹ́ àgbè sí ilé ká gbé kalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kaba báyìí àwọn tí wọ́n máa bá bùkátà wọn ká máa fún wọn tí wọ́n bá ti ń dé ọkọ wa ni à èmi sì ní mọ̀nà mi o ó ní kí ni mọ̀nà tiẹ̀ ọkọ ni nukiridu Allah akọrọdọ̀n hasana awala ni jẹ́ àyà ọlọ́run kó lè fún wa léyìí tí ó jù lọ ìyàwó ni bó láti yá bó láti yá ọlọ́run. tí ó fi fún wa léyìí tí ó ju eléyìí lọ ó ní kò sí bá a ti ṣe bá a ti ṣe ti yóò ní bẹ́ẹ̀ náà láti eléyìí náà bá a bá ti ṣe báwọn àti ya ọlọ́run ká máa retí tó jùlọ lọ́dọ̀ ẹ̀dá kún kí ni wọ́n retí tó jùlọ. ó yẹ kí wọ́n ní retí àlìjẹ́nà gbogbo tó ń kó yìí kí ló fi ṣe kí ló fi dà ìyẹn retí àlìjẹ́nà nìyí mùsùlùmí sì nìyí mùsùlùmí ń bẹ nu yín kìrìsìtẹ́nì ń bẹ nu yín ẹ̀yin pásítọ̀ ẹ̀ dídé sí wọn tí ìròyìn náà bá dàbí tiwọn ẹ̀yin náà bá rí bíi tiwọn ẹ bá rí bíi tiwọn yóò ṣòro sọ o yóò ṣòro sọ wọn bá lọ kákò jáde wọn bá tún di bí wọn ti di ti ijó ní nígbà wọn di bẹ́ẹ̀ wọn bá fún ìyàwó rẹ̀ pé ntọ́lù ha wá gbé owó yìí lọ ìlà arimalati fulani ọ̀dọ̀ àwọn okó tó wà ń bí wáyìlà àyítàmì fulani àtàwọn ọmọ òrukàn tó wà ń bẹ̀ yẹn wáyìlà masakini ali fulani àtàwọn aláìní tí a jẹ́ fámìlì báyìí wáyìlà muawizi ali fulani àtàwọn arọ àwọn adẹ́tẹ̀jẹ́ ń bẹ báyìí lọ ha owó yìí fún gbogbo wọn wọn wá ha owó pátápátá kọ̀ wá sẹ́kùn kankan allahu akbar radiyallahu an ibn umar al ọlọ́nba wa yọ́nú sí i. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب